ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu means utterance ọ̀rọ̀ ẹnu means utterance ó yẹ kó o kíyèsí ọ̀rọ̀ ẹnu ó yẹ kó o kíyè sí ọ̀rọ̀ ẹnu rẹ